مضل ومن يضلل فلا هادي لنا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته ọba tí ó síwájú orí ńlá tí ó pọ̀ tí ó ṣe é kàtà orí mọ́ ìgbàgbé tí Islam tọ́jà kan ní orí ńlá tó ṣe fún wa ìṣòro ní ẹlẹ́sìn Islam lẹ́sìn ọ̀la ìkànnì orí ńlá tó ṣe fún wa tó sì tó jùlọ ní orí òun ni orí náà torí òun jẹ́ pé orí tọ́lọ́ fún wa ṣe ẹ̀gbọ́n lórí ẹ̀dá orí ó ń fi ẹ̀dá mọ́ lọ sínú Islam tí n bá sọ pé mo ń fọ̀nà mọ́ wa bẹ́ súnmọ́ ẹ̀ àlè dá ọ̀nà mọ́ fúnra wa. kọ́lọ́dà kùjọ ọmọ jẹ́ ká di kẹfẹ́rẹ́ kúrò láyé ọlọ́run jẹ́ kí kẹfẹ́rẹ́ ó mú àṣẹ ìbẹ̀lẹ̀ pé a ṣe ọlọ́run jẹ́ káwa náà tí ó rí yọ́nú ẹ̀ láyé àti lálùkì àmà ọ̀là aláhọ́lẹ̀ ọ̀là kú wọ́tá ilà bílà àlè ìdàlẹ́. ìkẹ́ àtìgbà ọlọ́run kọ́ lọ́ba de ọmọ Muhammad sallallahu alaihi wasallam kọ́ máa bá wọn ara lè rẹ̀ àwọn sàhábé rẹ̀ àti gbogbo àwọn tó ń tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wá títí di ọjọ́ ìkẹyìn lónìí wọn ní kábàárà sọ̀rọ̀ nípa amrodul qulub wal ilaju minha àwọn àìsàn tí máa ń ṣe àwọn ọkàn àti àwọn oògùn èyí tí ó yẹ ká lò sí tá a fi bọ́ nínú àìsàn yìí kókó ọ̀rọ̀ tí ó pàtàkì pọ̀ nínú àwọn ọ̀rọ̀ òun ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ yìí lórí nítorí pé gbogbo alamọ̀ yìí pé ọkàn òun ni engine fún ara òun ni wọ ara òun ni jẹ́ kára ó ṣiṣẹ́ òun la fi ń lọ fi ń bọ̀ la fi ń láǹfààní kájẹkámu kọ́dà ni wọ́n fi ń pè ti yọ kúrò gbogbo ara ti di òkùtù ara tí ò wúlò kankan bó ti wọ́n ọmọ tí ò ní lè téèyàn ní lè gbápá gbẹ́sẹ̀ téèyàn ò ní lè rìn tí ò ní lè sọ̀rọ̀ tí ò ní gbogbo téèyàn ń ṣe à ń lọ tún lọ òsì à ń ṣígbà ń sáwo yóò dópin ní tabayọ́kù nínú ara anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú arba'in al-hadith nínú ogójì hadith imam nawawi ọjà àmọ̀ yìí pé alikọ́lbù yìí pé ọkàn táwọn nínú ara wọn ó ní nǹkan pàtàkì yìí tẹ́ tó bá da sọdọ̀ alijasadu kullu gbogbo ara ní ọ̀dà tó bàjẹ́ pẹ́rẹ́ fasada jasadu kullu gbogbo ara ni ó bàjẹ́ yóò sọ pé àlà wa inna fil jasadi mudghatan idha salahat salaha jasadu kullu bá a ṣe ẹran kan ìkiri ẹran kan bẹ nínú ara ẹ̀ẹ́dá pé tọ́ba da gbogbo ara ni ó da wa idha fasada fasada jasadu kullu tọ́ba bàjẹ́ gbogbo ara ni ó bàjẹ́ àlà wa hiya al qalb ó dẹ̀ẹ́dẹ́ gbọ́ bá a ṣe ẹran náà ó náà lọ́kàn ntọ́ pàtàkì pọ̀ tọmìyàn máa ń mójútó òní ọkàn pàápàá jùlọ nítorí pé ọkàn yẹn òun ni ibi tẹ́ pé ibẹ̀ ni wáyọ̀ ọlọ́run ibẹ̀ ni máa ń dé sí arọmọ ẹ̀dẹ́ ènìyàn téèyàn ọba ni ó ṣe ilé fún ìgbàgbọ́ ibẹ̀ ni ilé fún tawakol ìgbára lọ́lọ́run ibẹ̀ ni ilé fún ìkìláàsì ìṣe gbogbo nǹkan torí tọ́lọ́run ibẹ̀ ni ilé fún khashiyatullah ibẹ̀ ni ilé fún bẹ̀rù ọlọ́run àìmọye nǹkan lọ́jẹ́ pé ibẹ̀ ni ilé rẹ̀ tàmá àròjà wọlé kọ́ọ̀f à ń ṣàgbélé orí ọlọ́run parí kẹrẹ̀ à rí dáadáa tayá rí tàbí kẹmọ ibi tí máa gbénu ibẹ̀ sì ni nǹkan tí máa ń kúrò tí yóò fi lùsì hope tí yóò fi ní tàmá àmà tí ò ní lágbèrè mọ́ tayá àbí tàbí kẹmọ ibẹ̀ náà ni àìmọye nǹkan lọ́pẹ́ ibẹ̀ ló so mọ́ kọ́dà àwọn àfọ oníṣẹ̀ríà wọ́n ní òun ni mọ̀nàtò fún ahkam òun lọ́dà gẹ́ bí station táwọn ìdájọ́ ọlọ́run máa ń balẹ̀ sí tọ́ ẹ pé tọ́ba tí station yẹn bá gba àwọn ìdájọ́ ọlọ́run wọlé gbogbo oríkì ara ní ọmọ tẹ̀lé òfin ọlọ́run tọ́ba ti lè rìjẹ́tì àwọn nǹkan tọ́lọ̀ ń bédé gbogbo oríkì ara ní ọmọ ìyàpá ọlọ́run lọ pàtàkì ní ọkàn jẹ́ nínú ọlọ́mọ ẹ̀dẹ́ nìyẹn àwọn onímọ̀ Islam pàápàá jùlọ àwọn àfáà méjèèjì títí àwọn ń bẹ níwájú mi àtàwọn míì títí àwọn wà nínú mọ́tò fẹ́pẹ́ lórí mọ̀ọ́dún tá à ń sọ̀rọ̀ lé lórí ni àwọn tẹ́lẹ̀ dálé lórí àfọwọ́ Ahmad bono tẹ́míyà rahimahullah ta'ala nínú odi volume tí ń bẹ wájú mi al-mujaladu al-ashir volume ten majmu'u fatawa rẹ̀ fẹ́pẹ́ òun náà ilmu suluk ilmu ojú ọ̀nà náà tá a gbà dọ́dọ́ ọlọ́run tá a fi rí yọ̀nú ẹ̀ odidi volume ti mẹ́wájú mi tó lé ní six hundred pages ọ̀rọ̀ nípa ọkàn ní gbogbo ẹ̀ kò sì parí sínú ẹ̀ volume tó tẹ̀lé ó tó ní continuation bẹ́ẹ̀ ní ti ń bábọ̀ lórí ọkàn ó ní continuation volume eleven kò parí sórí ẹ̀ over six hundred pages bẹ́ẹ̀ bí òun la ká wá sọ̀rọ̀ lórí ẹ̀ wákàtí kan àbí wákàtí méjì ó yẹ pé amẹnuba díẹ̀ á ni lóbi jẹ́ pé topic tá a fẹ́ sọ̀rọ̀ lórí tẹ̀lé xeṣù ni irú tọ́pìkì eléyìí nǹkan dájú kẹ́ ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá rọ̀ kákì lórí káfí nǹkan panu láàrin ọgbọ̀n ṣẹ́jú ká tó bẹ̀rẹ̀ padà káàkiri asùn káfí nǹkan panu ká máa bá a sọ tó àdàgùn mẹ́fà ká dìde á ní àti ẹ̀sìn díẹ̀ mẹ́ èyí <coughs> sọ̀rọ̀ ká sọ̀rọ̀ díẹ̀ láàrin aago mẹ́rin àbọ̀ sí márùn àbọ̀ sí mẹ́fà kórúkàkó òtúkà tíra kejì tíra ọmọ kéwù ṣùgbọ́n ọmọ akéwù tó tayọ àwọn ọmọ akéwù ọmọ akéwù táwọn ẹ̀tún fẹ́ sọ pé abóhùn gan làáfà fún ibùdó tẹ̀mí yàrá òun ní ibùdó kọ́jú àti jẹ̀ọ́síyà tíra rẹ̀ ìgá hátùlà àfáàn rẹ̀ níwájú mi mímọ sọ́jídé ṣẹ̀tọ́n tíra ìgá hátùlà àfáàn tabatibọ ìgáàtà àti mọ̀tí jẹ́bẹ̀ afẹ́ rìlífù èèyàn ìgáàtà tó làáfà ìsànàṣe fún ẹni tára ni tọ́wà ní òṣòro tí ó mọ̀nà àbáyọ àfẹ́ràn ṣe tí èbọ lọ́wọ́ mọ̀sọ́jídé ṣètọ́n tí èbọ kò nínú okùn gbóró tí èsù ti hun lẹ̀ ti ń gbé àwọn èèyàn láyé onítìlá yẹn sọ̀rọ̀ lé lórí láti péjú ààrẹ sì rí àlọ́fọ̀lóbò mi péjú àti ti gbẹ́nu lọ́rọ̀ báyìí ọlọ́kànnì ọkànnì pilẹ̀ àlọ́kọ́lùbù sẹ̀lẹ̀ orí nkìsámù kùlùbì la sọ ìwọ sẹlẹ̀ wọ́n májèjì ìpín àwọn ọkàn ti ń bẹ lórí ilẹ̀ ayé sí ìpín mẹ́ta ọkàn àkọ́kọ́ alikọlbu salim ọkàn tó lálàáfíà tó wà dáadáa ẹlẹ́ẹ̀kejì òun ni alikọlbu saqim ọkàn tí ń ṣàìsàn tàfẹ́ sọ̀rọ̀ yìí lórí ìjókòó yìí ẹlẹ́ẹ̀kẹta alikọlbu majid ọkàn tó ti kú fẹ́ẹ́fẹ́ ọkàn tó ti kú kì í ṣe pé ń ṣàìsàn mọ́ òun ti kú òun ti lọ ti pẹ́ mẹ́ta lọ́kàn pé sí. Si eléyìí ni láàfẹ́ gbé ẹnu lé láàrin wákàtí kan àbọ̀sí méjì àríkè díẹ̀ láàsọ̀ tá a fi sinmi ló fi fà tó fi jẹ́ pé tẹ̀lẹ̀kẹ́sù díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àáfà sọmúrì díẹ̀ nípa táwọn àáfà sọ nípa ọkàn àwọn ẹ̀sán tí ń ṣe ní tá a fi lè ṣètọ́jú rẹ̀ la fẹ́ sọ díẹ̀ rẹ̀ ń bẹ díẹ̀ tó kéré pọ̀ ní pàápàá díẹ̀ tó kéré pọ̀ tó ṣe déédéé ẹsẹ̀ tẹntẹn nínú ẹsẹ̀ tẹ ẹsẹni nínú di ara ẹsẹ̀ àbí ká sọ pé tó ṣe déédéé pátákó ẹsẹ̀ màálù lára odidi màálù tó ṣe déédéé pátákó lára màálù la fẹ́ sọ̀rọ̀ yìí lórí gbogbo ohun tó kù lára màálù kọ́ máa gbé lọ tó gbé kò sáyé tá a fi sọ òun ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí kọ́lọ̀njẹ́ ká gbọ́ yé ju bá a bá sí sọ̀rọ̀ láì ní gba àsìkò mo kí gbogbo ẹ̀yin tí ẹ wà ní kálẹ̀ pẹ̀lú wa ń bí lónìí tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù jùmọ́dà fàníyà oṣù ẹlẹ́ẹ̀kẹfà one thousand four hundred thirty one years ẹ̀yìn ìjìrà níbi sọ̀rọ̀ àṣọ̀là láti Makkah al-Mukarrama lọ sí ìlú Madinati Munawwara tó ṣe déédéé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n tó ṣe déédéé ọgbọ̀njọ́ on the twenty on the thirty oṣù May oṣù karùn-ún ẹgbẹ̀rún ọdún méjì two thousand and ten ti mìláàdì nírọ̀lẹ́ yìí nínú ààyè tí a wà yìí nínú mọ́ṣáṣí tó jẹ́ central mosque fún ẹgbẹ́ TMC the Muslim Congress kọ́lọ́nkóbá ràn wọ́n lọ́wọ́ ibi tí mọ́ṣáṣí kù sí ọlọ́nkóbá parí ẹ̀ kò di tí ó pè pérépéré tí ó sì máa ṣàǹfààní fún tí a gbàlérò tí a fi ń kọ́ gbogbo tọ́lọ́kọ̀ tó ń kápùdájọ síbẹ̀ kọ́lọ́nkóbá lẹ́sẹ̀ fún wọn. àwọn onímọ̀ ìsàm jẹ́ ká mọ̀ wípé kò kankan tí ó là lálùkẹ́ àmà tí ó rí kẹ́ ọlọ́run tí ó mórí bọ́nú ìyá rẹ̀ kọjá ẹni tó wá bọ́ lọ́wọ́ pàdé pẹ̀lú ọkàn tó là kó nínú ẹbọ kèfèrí ṣíṣe iyèméjì àti gbogbo tí ń jẹ́ aburú tọ́ka máa ń ṣe pẹ̀lú àyà tọ́lọ́hún sọnù sọ́tù ṣọ́ara sura twenty six alukurahanu kẹrin quran twenty six chapter twenty six verse sixty eight àti eighty nine tọ́lọ́hún fi sọ̀rọ̀ yẹ́wọ́n láyà ń fọ́ màálùú wàlà bànú illa man atalla bi qalbin salim ọjọ́ tí malun wala banun dúkìá ayé tá a ní owó tá a ní àwọn ọmọ tá a bí la yanfa tí wọn ò ní ṣe àǹfààní fún yànjọ́ náà lọ́hùn illa man atallaha bi qalbin salim àfẹ́ ń bá lọ bọ́lọ̀ ọba pàdé pẹ̀lú ọkàn tọ́lá ọkàn tọ́lá làáfíà òun ni ó lànjọ́ náà téèyàn ọba bọ́ lọ́hùn pàdé pẹ̀lú ọkàn tó lálàáfíà táìsàn sí tí ó dùn púpọ̀ láyé tọ́ba ní owó rẹpẹtẹ tọ́ba bímọ rẹpẹtẹ owó rẹpẹtẹ ọmọ rẹpẹtẹ ò lè ṣàǹfààní fún wọn jọ ọlọ́run torí pé ntọ́lọ́run wínú yawma la yanfa'u malun wala banun ọjọ́ tí dúkìá téèyàn ní àtọmọ téèyàn bí ò lè ṣàǹfààní fún yàn illa man ata Allaha bi qalbin pàdé pẹ̀lú ọkàn tó lálàáfíà ọkàn tó lálàáfíà alikọlùbù sàlẹ̀ fúnra ọlọ́run ológbólò yẹn fúnra rẹ̀ bó ṣe lógbólò náà fún ọkàn tó ń ṣàìsàn ọkàn tó jókòó nínú àwọn àyànà kuranu kẹrin gbogbo ẹni bẹ́ẹ̀ nu kuranu. làwọn afáàfin sọ fún wa yìí pé ọkàn tó jẹ́ alikọlùbù sàlẹ̀ ọkàn tó lálàáfíà wúwà lẹ́dí kọ́ni sálìmà mìkúni ṣáhàwàtẹ̀ ojú kòkòrò ara ojú ẹ̀mí o lè ṣe sábàbù lọ sí bíi kéèyàn rí obìnrin olóbìnrin tó lo oògùn máa wú máa wú tí ẹ̀yìn yọ tètè ká yọ tọ́rùn yọ tìdí yọ ó tún á bóra ó pupa fò kójú kò rárá máa tàn wá lọ sí díẹ̀ tó yẹ pé nta àríhun ọ wà nínú ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ fọmọ èdè nìyẹn láti débẹ̀ ntọ́lọ̀ ńlá gbọ́dọ̀ ṣe ni ẹ̀ńtọ́ bá fẹ́ làlálù kìámà tó kọ́ lè fò mọ́nà Allah subhanahu wa ta'ala yọ ọ́ yà ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ tọ́lọ̀ ń kọ́ kọ́ba lè là kó lè wà láwọn tí ó là tí ò ní jìyà gbére àlàyé kékeré lélẹ́yìn nínú nǹkan tí mò ń sọ lọ torí kọ́ba lè yé díẹ̀ díẹ̀ ń sọ. ọkàtà pé fásalìmà mí ọ̀bùdíyà ti má se wá ìlà ọ̀bùdíyà ti Allah subhanahu wa ta'ala ọkàn tí ó là kúrò nínú ìmọ̀ ìṣèjọsìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tẹ́pẹ́ ìsìn ọlọ́run ni kóso lọ́kàn yẹn ó máa jẹ̀rán ni ó máa fà sí ni ó máa tẹ̀lé àṣẹ ọkàn tí ó là níwájú ọlọ́run lálùkì àmàna ọ̀bọ̀dé yá ti máa ṣe wà gbogbo nǹkan míì táwọn èèyàn ń gbàfà fún tí wọ́n ń forí balẹ̀ fún tí wọ́n ń ké tí wọ́n ń sàkàtà rẹ̀ tán ń bẹ̀rù tán ń ṣàfọkàntẹ́ oore sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run ọkàn tí ó là tí ò ní jìyà gbére yóò gbé nǹkan yẹn jù ú lẹ̀ yọ padà síbi kọlọ nìkan lọ́lọ́run láíláí òun ni ọmọ jọsẹ fún òun ni ọmọ tẹríba fún òun ni ọmọ gbàfà fún òun ni ọmọ fẹ́ràn òun ni ọmọ jìnnà sí tó ṣe léwọ ọkà tí ó lànà wọtawakulu àlè ọkà tí ó là tọjọ kẹtọ gbádùn tó ń bẹ lálàáfíà yọ gbàrà lọ́lọ́run ọba nìkan oṣó kò ní gbára lé nǹkan ìyàtọ̀ sọ́lọ́run wọ́n mọ̀ habatuhu ọlọ́ọ̀ba yìí nìkan làámọ̀ fẹ́ràn ọkàn tó wà lálàáfíà tó ń gbádùn tí ó lànà yọ ọlọ́run yóò máa fẹ́ràn ọlọ́run tó láre ga kò ní fẹ́ràn nǹkan mìíràn máa ta hakimi li rasuli sallallahu alayhi wa sallam ọkàn tó gbádùn tó lálàáfíà tó wà nínú ọ̀kẹ́ ọlọ́run tí ò ní jìyà tẹni tó ní ò ní parẹ́ tí ò ní dẹni ègbé yóò yọnu sí ìdájọ́ tọ́lọ̀ fún ànábì Muhammad ọ̀sọ́làm tó fi ajíṣẹ́ lórí ilé ayé yọ yọnu sí ní ìdájọ́ lófin nílànà tí ó máa tẹ̀lé kì í ṣe ẹni tí ó lè tọ́ lọ́ àti tànúbí sọ́lọ̀ ọ̀sán báwo lórí ilé ọlọ́run tí ó máa tẹ̀lé fẹ́ẹ́nu rẹ̀ kì í ṣerú ẹni bẹ́ẹ̀ wà khawfihi wà ìtàrùmọ̀dọ́tì ọkàn gbádùn tó lálàáfíà yóò máa bẹ̀rù ọlọ́run nìkan yóò sì san ìyọnu ọlọ́run lẹ́sàn lórí ìyọnu nǹkan mi lẹ́yìn ọlọ́run ọkàn gidi tọ́wọ́ làlàáfíà tí ń gbádùn tí ọ̀là nù ya ọlọ́run lálùkì àmà yóò ṣe kí ni o yóò kún fún bẹ̀rù ọlọ́run nìkan yóò san ìyọnu ọlọ́run lẹ́sàn lórí ìyọnu nǹkan mi lẹ́yìn ọlọ́run ọkàn tó gbádùn tó táìsàn òṣèbèlè pé yóò dòkú ọkàn yóò lè ta báàrúdú min sókòtè bí kúlì tọrí ẹ̀kẹ́ yóò jìnnà sí gbogbo tó lè fa ìbínú ọlọ́run èyíkéyìí ọ̀nà tí ìbínú ọlọ́run lè gbà wá ru ọkàn bẹ́ẹ̀ ó jìnnà sí pátápátá kò ní dé di nǹkan tí wọ́n fa ìbínú ọlọ́run fún un. وهذا هو حقيقة العبودية التي لا تصلح إلا لله وحده ọkàn tó bá rí bá a ṣe sọ yìí táwọn ìròyìn ń bẹ lára rẹ̀ òun lọkàn náà tó jẹ́ ẹrú sìn fọlọ́n tọ́lá rẹ̀ ga èyí tẹ́pẹ́nì kò ní tọ́ láti rí kẹ́ ọlọ́run àfẹnibánirú ọkàn bẹ́ẹ̀ lọ́rọ̀ lọ́dọ̀ òní ò rí kẹ́ ọlọ́run ọkàn kejì alikọlibu majid ọkàn tó ti di òkú òkú ọkàn ọkàn tó ti dòkú ní oríṣi ọkàn mẹ́ta tí ń bẹ lára àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó ń gbé ká ìkánú ẹ̀ lọ́kàntọ́ lálàáfíà tá a sọ̀rọ̀ ẹ̀ níwọ̀n bá yẹn lérè fẹ́ yìí ọkàn ẹlẹ́ẹ̀kejì ni alikọ́líbùlù alimajit ọkàn tó ti di òkú dẹ́dẹ́ heart ọkàn tó ti dòkú tí ò sí láàyè mọ́ tẹ́kọ̀kọ̀ ọkàn ni alikọ́líbù majit huwa alladhi la hayata bihi tá à ń pè lókù ọkàn lọ́kàn tí ò sí sẹ́mi lára ẹ̀ mọ́ kọ̀wá láìfìlì mọ́ ó ti dòkú fọwọ́ la ya'rifu rabba irú ọkàn bẹ́ẹ̀ lọ́kàn tí ọ̀dọ́ lọ́wọ́ bá rẹ̀ mà ọkàn tí ọ̀dá ọba tó dá tí ń tọ́jú ẹ̀ tí ọ̀dá mà irú ẹ̀ lọ́kàn táwọn kèfèrí ń gbé káàkiri o tẹ́pẹ́ ntọ́lọ́ ń dání ọmọ ọlọ́run kì í sọlọ́run tó dá nǹkan. inshallah ọkàn tó ti di òkú ní ọkàn táwọn kèfèrí ń gbé ká ọkàn tí ọ̀dọ́ba tó dá mà tẹ́pẹ́ ńtọ́lọ́ ń dá ni wọ́n mà wọn ò mọ́lọ́run tó dá nǹkan òkú ọkàn náà wala ya'buduhu bi amrihi wa man yuhibbuhu wa yarda ọkàn tó ti kú ọkàn tí ò sin lọ́hùn mọ́ rárá bó ti wọ̀ ọ́ tẹ́pẹ́ tí bá ń ṣèjọ́sìn nǹkan mẹ́yàtọ̀ sọ́lọ́ ní ń sìn kọ̀dọ́lọ̀ mà bèlè yóò sìn bèlè yóò wá yọ̀nù ẹ̀ òkú ọkàn náà fa mutabaayizu li ghayri Allah mutaabidi li ghayri Allah irú ọkàn bẹ́ẹ̀ ti di ọkàn tí ń jọ́sẹ̀ fún nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ̀ nìkan hubban wa khawfa nífẹ̀ẹ́ nǹkan mìíràn ń fẹ́ràn kì í sọlọ́hún tí wọ́n bá lóun bẹ̀rù nǹkan mìíràn bẹ̀rù kì í sọlọ́hún àfa tí wọ́n bá fẹ́ràn nǹkan yàtọ̀ sọ́lọ̀ wọn fẹ́ràn bí àwọn ti ń fẹ́ ní ìyẹn ẹgbẹ́ wọn tá ń pè lọ́lọ́run jésù bí àwọn atákẹ́fẹ́ tí wọ́n ní ẹ̀kọ́ egun wọn ni sí òòṣà wọn ni sí òkúta wọn ni sí erin wọn ni sí àpáta kan wọn ni sí igi kan tí wọ́n gbẹ́ kalẹ̀ tá ń takú sí náà nífẹ̀ẹ́ sí kì í sọlọ́run orí òkè kan náà nífẹ̀ẹ́ sí tó sàwọn tá ń sìn wá táwọn àlùjánu wọn wà ibẹ̀ nífẹ̀ẹ́ wọn wà wà kọ́ òfà tá bá ń bẹ̀rù kò sí ní tá ń bẹ̀rù ju nǹkan yẹn lọ èyí tí wọ́n gbàgbọ́ yìí bí wọn ṣe fẹ́ràn ọlọ́run ni wọn bẹ̀rù ọlọ́run náà wọn fẹ́ràn rẹ̀ torí pé wọn ò wọn ò rẹ̀ torí pé wọn ń bẹ̀rù kankan wọn lè bẹ̀rù ogun wọn ogun gọngọ tàbá kẹgbẹ́ dání báyìí wọn ò pé ojú fọ torí pé nìyẹn ń bẹ̀rù wọn gbọ́ ẹ̀dá tó sọ fúnra wọn bá ń wòye pé táwọn ti ṣe nǹkan kan yọjà wọn bẹ̀rù lára àwọn ọkàn nu tó ti dòkú ọkàn wàrọ̀já hanwaridọ̀ tábà ṣàgbéyèlé tí ní hope ibi nǹkan mi ni wọ́n ní sí nígbà tí àwọn ọkàn ti ń bẹ lálàáfíà ń bẹ lọ́dọ̀ ọlọ́run tábà ń tọrọ nǹkan ta láti ń tọrọ ta là ń ti kú nǹkan mi yàtọ̀ ni wọ́n ń gbìyèlé sọ́dọ̀ rẹ̀ nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ nẹ́sìn pé kíyàwó wọn látọ̀dọ̀ nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ni wọ́n ń yọrù sí kì í sọ́lọ́ nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ọba tọ́lá rẹ̀ ga ni wọ́n ń ṣe tàdémọ̀lá òun ni wọ́n ń gbé tóbi òun ni wọ́n ń fọlọ́wọ̀ náà ń fọlá pẹ̀lẹ́ kì í sọ́lọ́ alikọlbù majid òun ni alikọlbù mutaabidun li ghairila ọkàn tá pé nǹkan mi yàtọ̀ sọ́lọ́ ní sìn lọ́gbàgbọ́ ní sákàkà àti ìròyìn díẹ̀ tá a mú wa nípa rẹ̀ ọkàn ẹlẹ́ẹ̀kẹta tá pé ẹ̀ gan-an ni lẹ́kṣọ̀rọ̀ lẹ́yìn òní alikọlbu asaqim alikọlbu saqim alikọlbu asaqim ọkàn tí ń ṣàìsàn àfa ọkàn tí ń ṣàìsàn a sick heart ọkàn tí ń ṣàìsàn tí ọ̀la dáàfíà tí ọ̀gbádùn àìsàn bí ṣe máa ń ṣe ara ni máa ń ṣe ọkàn àfa Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala inú ìgásátú làhàfáàlì mímọ sọ èdè ṣèitọ́n àti tí àwọn míì kìtàbù ma'arif as-sunniyya kìtàbù ma'arif as-sunniyya tíra míì ni tí bàbá ṣe lásìrò ẹ̀dọ́pin orí ọkàn àtàwọn àìsàn tí ń ṣe òun náà ni wọ́n fi tíra yẹn náà ṣe ọkàn tóbi tó yìí ni àfáà wa àgbà pàtàkì ibnu tẹ́míyà rahimahullah ta'ala ahmed bono tẹ́míyà nínú mọ̀júmọ́ fatawa volume ten ti mẹ́wájú mi téèyàn bá lọ sí page ninety one wá sí iwájú wọ́n ní bí ara ṣe máa ń ṣàìsàn bẹ́ẹ̀ lọ́kàn máa ń ṣàìsàn wọ́n ní amúrọ́dù kùlùbà aṣáàdùn mí ní amúrọ́dù jásàdì wàlúbàdàn àwọn àìsàn tí máa ń ṣe ọkàn ó le koko ju àìsàn tí ń ṣe ara lọ àwọn àìsàn tí máa ń ṣe ọkàn ó le ju àìsàn tí máa ń ṣe ara lọ àwọn àìsàn tí ń ṣe ara àìsàn tó kéré pọ̀ ni bó ṣe yẹ pé oríṣi àìsàn ń bẹ láyé òun téèyàn bá gbẹ ẹlòmíì lọ sọ hospital fún usage for example ẹlòmíì lè lo ọdún kan ẹlòmíì lè lo ọdún méje ẹlòmíì oṣù mẹ́fà ẹlòmíì oṣù méje kó tó gbádùn díẹ̀ pa discharge ẹ yọ ọmọ padà wà lọ́sọ̀ọ̀sẹ̀ tádàsì kò yẹ ọdọ ọ̀sẹ̀ méjì méjì tádàsì kò yẹ ọdọ ẹ̀kan lóṣù tí o ti gbádùn ọ̀tà báyìí sàn ṣe máa ń ṣèyàn lára wọn ti máa pẹ́ lórí bẹ́ẹ̀dì ìwòsàn nílé ìwòsàn àwọn àìsàn yẹn bó ti wọ́n ó le tó àìsàn yẹn kéré sáìsàn ti ń ṣe ọkàn àìsàn ti ń ṣe ọkàn ó le ó burú ọba ayé àtọ̀run jẹ́ ju bí àìsàn ṣe máa ń bara jẹ́ lọ láyé ọkàn tí bá ń ṣàìsàn ọkàn burúkú gbáà ni tó fi jẹ́ pọ̀rọ̀ ọlọ́run pọ̀ lórí ọkàn tí ń ṣàìsàn ju ọkàn tó ti kú lọ ọkàn tó ti kú ọlọ́run máa ń sọ̀rọ̀ ẹ̀ láìtìlẹ̀ ni yóò díẹ̀ ọkàn ń ṣàìsàn ọlọ́run ọ̀rọ̀ sọ lé lórí àwọn àyà láti ojú ewé one oh two tẹ̀ débi one twenty three òun lè sọ̀rọ̀ ọkàn tí ń ṣàìsàn àwọn àyà ọlọ́run àti tẹ̀síwò àwọn àyà wọn tọ́lọ̀ fi sọ̀rọ̀ ọkàn tí ń ṣàìsàn ó kò jọ sójú kan náà lọ rẹ̀rẹ̀ ni ó wá ń kọ́mẹ̀ntì lórí àwọn àyà yẹn nítorí pé ibẹ̀ ni wàhálà wájú ibẹ̀ náà làdé yìí alikọlbu sàkéma bi kọlbu la àlè ọkàn tí ń ṣàìsàn lawu hayatun wàbí ẹ̀yìn latọ̀ lawu hayatun wàbí ẹ̀ńlátọ̀n ọkà tí ń ṣàìsàn ó ní ìṣẹ̀mílà partially or relief kò tí ì kú wàbí ẹ̀ńlátọ̀n bẹ́ẹ̀ láìsẹ́ sí ń bẹ lára rẹ̀ ó sick ó ń lift ṣùgbọ́n sick ó ń bẹ láàyè ṣùgbọ́n ó ń ṣàìsàn kò gbádùn ó dàbí ẹni tí nínú torí tó ń fọ tápẹ́ tó bá di wọ́n rí díẹ̀ yóò di wọ́n mọ́kùn díẹ̀ tákàdùn bá tẹ̀ tán amúnikàkan yóò tún mọ̀ nàka òkè báyìí yóò mọ̀ kẹ́ yúù bẹ́ẹ̀ ni ọkàn tẹ́ bá wà nù àìsàn ó ní ìsẹ̀mí díẹ̀ lára ó sì láwọn àìsàn ti ń ṣe tàmúdù hádìí mọ́rọ́tán wà hádìí ọkọ̀rọ̀ táyé àlàáfíà rẹ̀ tó bá borí àìsàn díẹ̀ lásìkò kan ẹ̀ẹ́rì tí ó fà síbi dáadáa díẹ̀ lásìkò yẹn tọ́dà àsìkò kan àwọn àìsàn ti ń ṣe yóò dùn ẹ̀ back pole nínú èyí ti ń ṣe dáadáa yóò tọ́ padà sínú àìdá tí ó tún máa bá lọ rẹpẹtẹ nǹkan méjì ní ẹnfọ òní kún so wàá wà lè mọ ọgọlọba àléhi mìíní ùmà ìtọ́ bá borí inú méjèèjì lọ́wọ́ ọkàn wọn padà já sí lọ́wọ́ tápé àìsàn lọ́ba borí àlàáfíà rẹ̀ ìsẹ̀mí rẹ̀ ajẹ́ pé yóò dọ̀ ọkàn tó dòkú ọkàn láéláé táìsàn bá ti borí ara tán yóò pa àyà ni táìsàn bá borí ọkàn tán yóò sọkàn dòkú ni tí ìsẹ̀mí rẹ̀ báyìí lọ padà fà á tó borí àìsàn tí ń ṣe tọ́padà lálàáfíà kó mi àìsàn tí ń ṣe yóò di alikọlbù salim yóò padà síbi kí ni o ọkàn tó lálàáfíà báwo la ṣe á rí ṣe táìsàn bá dé sọ́kàn irú àìsàn wo ni wọ́n sọ́kàn gbogbo eléyìí náà la fẹ́ mẹ́nu bà díẹ̀ ní báyìí ṣe wà má. wàfíì mi mahabati láì tààlà wal imani bihi ọkàn tani ṣàìsàn yìí ìfẹ́ ọlọ́run díẹ̀ wà nínú rẹ̀ ìgbàgbọ́ díẹ̀ nínú Ọlọ́run bẹ nínú rẹ̀ wal ikhlasu la ìṣe nǹkan torí Ọlọ́run tọ́lọ́run díẹ̀ ń bẹ lára rẹ̀ wa tawakkul alayhi ìgbára lọ́lọ́run díẹ̀ ń bẹ lára rẹ̀ hmm? gbogbo tá a wí ta ló díẹ̀ díẹ̀ ń bẹ lára rẹ̀ mọ́dátù hayati inú àwọn ntí ń sustain ìsẹ̀mí rẹ̀ díẹ̀ díẹ̀ ló tí o ti fi dòkú tàbí sọ pé ń ṣàìsàn ntí ń jẹ́ ọmọ bẹ díẹ̀ díẹ̀ lọ́kàn tí ń ṣàìsàn ó láwíhùn kúrin kí n tó sọ lọ́nà mi. wà á fi min mahabbati shahawat wà ìtàríhà nínú ọkàn yìí kan náà ní ìrẹ́fẹ̀ sí àwọn nǹkan ojú kòkòrò ara obìn olóbìn ọmọ ọlọ́mọ aṣẹ́wó lóòtẹ́ẹ̀lì ẹni tí ò lẹ́sẹ̀ pété tí ó máa ń wọ̀nyàn lórí tí ò lẹ́yìn téèyàn gá pé tó ń bá fàtà tó bá dọ́dọ̀ òun òun padà jẹ ká àbámọ̀ lórí ẹ̀ téèyàn ó sì máa sọ pé òun báyìí òun wà tóun náà bá ti dé ọ̀nbẹ ha àti ìgbọ́lá fún nǹkan yẹn lórí ń tọ́ da tí ò ni ọ máa wùnyàn ní máa fobìn sọ̀rọ̀ púpọ̀ bẹ́ẹ̀ ó ṣe níyàwó ńlé tíyàwó ò ní hùn tí ò ní da lọ́rùn tẹ́pẹ́ obìnrin tí ì ṣe tiẹ̀ ìyàwó ńyàwó ìyá ayétúndé ìyá àjọkẹ́ ìyàwó ńyàwó abóra aṣẹ́wó àfa abóra aṣẹ́wó irinṣẹ́ gbogbo èèyàn gbogbo ẹ̀ ń bá débẹ̀ ní wọ́bẹ̀ lọkùnrin kan máa ná owó lé lórí ni wọ́n máa ra sọ fún ni wọ́n máa fún lọ́wọ́ pẹpẹ súpù sí i ni ó máa ra bàtà fún ni ó máa fọlọ́wọ́ ńláńlá tí ò lè fọyàwó ẹ̀ lé yóò máa kó fún àmì pọ́kìyàn ṣàìsàn ni kí n tọ́jú àláàlì èèyàn téèyàn ọgbàládá tó bá fọ́ ọ̀kan la tí ọgbàládá tó bá dọ́dọ̀ rẹ̀ tí ọlọ́wọ́ kọ́lẹ̀ pé tó ń sin òun pẹ̀lú bíbálò rẹ̀ èèyàn wà ní ilẹ̀ ọ̀dọ̀ eléyìí mọ́ yóò máa rùn sí yàn èyí tẹ́ pété yàn bẹ́ẹ̀ débẹ̀ pẹ́rẹ́ ọlọ́wọ́ bínú sí yàn ipò téèyàn ní tẹ́lẹ̀ ọjà wálẹ̀ yóò yòókùn apá èèyàn kó mẹ́ẹ̀ yóò já yẹ apá ẹyẹ tẹ yóò nílé fò mọ òun náà máa dá yẹn lọ́rọ̀ àmì kọkànyàn ṣàìsàn ni àmì kọkàn ṣàìsàn ni àfa wọlé hẹrẹsù alátàsílẹ ha táwọn èèyàn máa ṣiṣẹ́ wọn máa sojú kòkòrò kí nǹkan tí ọ̀ dáhùn kọ́ sàbọ̀ sọ́wọ́ àwọn kó rí báwọn ti ń fẹ́. wọlé hasadu wọlé kibro wọlé ọjìbò tẹ́ẹ̀bá fẹ́ mọ kàtí ń ṣàìsàn inú tẹ́ẹ̀ fi dààmú kọ́kẹ́ ń ṣàìsàn òun ni ẹ̀rẹ̀ hasadu wa ẹni tọ́kẹ́ bá ń ṣàìsàn yọ̀ọ́ máa kéé ta ẹni tọ́lọ́ ń sori fún inú tọ́lọ́ ń sefẹ́ nìkan ò ní tẹ lọ́rùn inú rẹ̀ ò ní dọ̀ ọlọ́run tọ́lọ́ rẹ̀ ga ti arísìkì sọ́dọ̀ ẹ̀ nìkan tó bá ṣe wàhálà díẹ̀ owó tọ́pọ̀ ní òrì òun ó ṣe wàhálà tí ọ̀pọ̀ owó kékeré ní òrì ìwà ń bínú ẹni tó ń rí ọwọ́ afẹ́kẹ́ni tó ní ọ̀dà láì ọfẹ ẹnikẹ́ni ti ń rí bí káwọn ọmọ rẹ̀ ó kú mi bì má ọfẹ tí òkú ọ̀ya wèrè kọ́mọ wúlò fòbí ẹ tí nǹkan bá sì sàwọn ọmọ yìí àbí dúkìá padà yìí òun ò ní torí ọmọ tó kú òní bọ́ọ̀lù ìyàwó tiẹ̀ kọjá lè sọ́dọ̀ tiẹ̀ ọmọ tí wọ́n ṣe nǹkan ẹ̀ yí tí ọ̀dá nǹkan mọ̀mọ́ tí ń ti ọba tẹ́ ẹ bá ta ẹni da ẹ ti hàn pé ọkàn ti ń bẹ lára ẹ̀ ní ṣàìsàn alikọlubu sàkéemu ní ń gbé ká alikọlubu làálẹ̀ ọkàn ti ń ṣàìsàn ní ń gbé ká ní ma ṣe sábà bí káfẹ́ kọ́bàjẹ́ fẹ́ni tó dáa fún ní gbogbo ọ̀nà wọn kà fọmọ àti owó sàpèjúwe ni tẹ dórí ipò ni tẹnika bá dé po permanent secretary ministry tẹnika bí sọ ma pé tọ́ba ilé rìtáyà tàbó kú yọ ọkàn òun tán á ní kọ́ lọ́wọ́ tètè pa kó lè kó lè tètè pépà ń sẹ̀kì tí ó tètè kú wọn a máa lọ sògùn tó ń fi sórí àga wọn a máa fi sílẹ̀ rẹ̀ tó ń tọ́ tẹ̀ mọ́lẹ̀ tàbí kò ní rí dọ́fíìsì mọ́ tí ì padà rìtáyà tàbí bẹ́ẹ̀ ni ó gbàdá lùkìá náà tọ́lọ̀ bá lòdì department secretary láyé ọba àpá ẹni tí mẹ́ ń wájú rò ní ìdàtẹ́ ikú láyé lára tá a fi mọ̀ kọ́kàn sáìsàn ni ká máa kí táwọn èèyàn ta ló tún kù lẹ́yìn ìwà ní gbogbo àdúgbò yìí àwa lọ̀tún àwa lòsẹ̀ wa níwájú àwa lẹ́yìn àwa lòkè àwa ńlẹ̀ ta ló tún kù mẹ́ tí gbẹ̀rẹ̀gá bá ti pọ̀ ẹsẹ̀ ọ̀kọ́ kan yẹn ń ṣàìsàn ẹnìkan níta ní tó ń jẹ́ bàdàn lẹ́yìn mi àwa náà ní gbogbo ìbàdàn ìbàdàn wa tó jẹ́ bàdàn lẹ́yìn wọn wọn kú mẹ́ta ìbàdàn kú mẹ́ta àmì bọ́kàn ṣàìsàn ní kẹ́nìkan sọ pé òun ní gbogbo òlù kò sẹ́lómi ìmọ̀lẹ́yìn mi ìtàlá tó kù ọkà alukọlùbù sàkéyìn àìsàn sọkàn yẹ wọlé àwùjíbù lára àmì àìsàn ọkàn òní àwùjíbù wà ìjọra ẹni lójú èmi wàlíyìlá àwọ ọ̀rẹ́ Ọlọ́run ẹ ń bá ṣe àwọ ọ̀rẹ́ Ọlọ́run ó ti forí sọ àpáta ó ti kàdé o ta lọ sọ wọn pé wọlọrẹ Ọlọ́run wàá yìí wo lọsọ kàrẹ fọtò rẹ pé wọlọrẹ rẹ ta ló wọ́n pẹ́ wọ́n lọ sẹ̀sìn ju àwọn èèyàn tó kù lọ onímọ̀ ju àwọn tó kù lọ ta ló sọ bẹ́ẹ̀ fọ́ kí ló fi wọ́n kí lè wọ́n wò pé wọ́n ní ìmọ̀ ní ju tàwọn tó kù lọ ìwọ ni ìka ẹsẹ̀ ju tèèyàn tó kù lọ ìwọ ni tàbákù lè ju tẹlòmíì lọ kí lè wọ́n ta ló wọ́n pẹ́sẹ̀ lè ju tẹlòmíì lọ ṣé tó ikọ̀ jẹ̀mọ́ àìmọye ti bẹ́ẹ̀ yẹn ti ládàrí ju tiẹ̀ lọ nínú tẹ̀ kí nǹkan torí pé ìka ẹsẹ̀ ju tiẹ̀ lọ ìfọkànsínú láti bẹ̀rẹ̀ wọ́n kàn fi ọwájú ni ń jọrọ ẹ lójú àfa tí ń pa àwọn àfa lónìí nínú nínú tí bí àwọn àfa sọnù dùnú ìjọra ẹni lójú àwa lẹni Ọlọ́run Ramadan tún yá segonu nínú lẹ́tọ̀ nìkan nínú rédíò oníta lẹni Ọlọ́run ó wá ń sọ̀rọ̀ lórí ẹ̀ falatuzako anfusako wọ alamu náà ní takọ Ọlọ́run sọ pé ẹ má sàfọmọ ara yín fúnra yín Ọlọ́run ló mọ ẹni tó dẹrù bẹ̀rù Ọlọ́run yín nígbà oníjọ́ kẹta nìkan lọ́ọ́ fèsì padà lórí tẹlifíṣàn ó ní àwalẹ̀ ni ọlọ́run ẹni tí bá ń bẹ̀rẹ̀ lọ́nà tí ọ̀daràn kan á bí wá àwalẹ̀ ni ọlọ́run nítorí sí tọ́pìkì ni pé àwalẹ̀ ni ọlọ́run ọ̀nà àtàtàlẹ̀ ni ọlọ́run lẹ́yìn wa àwa tọ́lọ́run ti gbà fún àwa wàlíyùlá àwa gáwó zaman àwa kótóbùlù àkìtàbì wọ́n bẹ̀ sí kíra wọn <laughs> inna lillahi wa inna ilayhi raji'un. àlẹ́ àwọn jìbù tíjọ yẹn lójú bá ti pọ̀ ọkàn yẹn ń ṣàìsàn irú ọkàn yẹn ò lè dénú àlùjẹ náà oníkẹ àìsàn ṣe ó ní diẹ tí ó kí ọ rẹ lára àwọn mi pé ọkàn ṣàìsàn nù. àwọn onímọ̀ Islam wọn ní wà hubbul ulwi kéèyàn máa nífẹ̀ẹ́ sí pé olùkọ́ sáwà lókè gbogbo èèyàn tó máa ń wá ẹni tí ó dáná nínú kò ṣùgbọ́n tó bá wẹ̀ tí wọ́n hẹ́ẹ̀dì àwọn èèyàn lọ síbi kan delegate tani wọ́n hẹ́ẹ̀dì wọn ẹ fi mí ṣe àmì àìsàn náà leadership ló nífẹ̀ẹ́ sí kò fẹ́ followership olórí ló sáfẹ́ jà third cost àmì pàìsàn sọ̀kan ni àìmọye ìkẹlẹ àdébí sọ̀rọ̀ àṣà fi demonstrate pé pẹ̀lú bó ṣe pé ọlọ́run ránṣẹ́ òun gbogbo wọn làmọ̀tán rẹ̀ láyé wípé táwọn ọ̀sán bá jókòó láàrin àwọn sàábé tálejò bá wọ mọ̀dílẹ̀ tó bá béèrè rẹ̀ tí wọ́n bá dẹnu mọ́sáàsì mi tó jókòó sí láàrin àwọn sàbẹ̀ rẹ̀ wọ́n sẹ̀ máa fẹ́ ẹnu kó àwọn sàbẹ̀ létí ni pé ẹ dákùnjọ Muhammadu Abdullahi ni mo wá wá ta ni nínú yín sọ mẹ́nu mọ́sáàsì torí pé kò ní wà láyè tó háìjọ ayé àwọn tó kù lọ kò sì ní wọṣọ tó dájú aṣọ àwọn tó kù lọ kò sì ní jókòó jókòó ọ̀gá tóun ó jókòó táwọn tó kó jókòó wájú ẹ̀ torí kọ́kọ́ àpalọ́lọ́lọ́ wájú ẹ̀ tí ìbáṣepẹ́ ni tí bá ń ṣe lẹ́tọ̀ lọ́wọ́ nìkan lẹ́mọ̀ yìí pé yẹs olùkà kò fẹ́ gbọ́ kò sì fẹ́ sáǹfà lára ti ń sọ wọn àjókòó bí kùkùté gita yẹ ọmọ balẹ̀ lórí tí onímọ̀ fẹ́ yẹ̀ ni wọn nítorí pé wọn ò ní mìíràn bíbẹ́ ẹ̀kọ́ tí bá ń lọ ibì kan yọ wà láàrin àwọn èèyàn ni ló fi jẹ́ pé torí pọ́lọ́ ń dalẹ̀ ń tẹ̀sẹ̀ rẹ̀ já ń lẹ̀ tó ti rí pé ẹsẹ̀ ń ti ta wájú sáwọn èèyàn tí ń bá rìn lọ yóò tún dẹ́ ìrìn ẹ̀ padà táwọn yóò tún fi wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n wà lọ́tún wọ́n wà lùsí rẹ̀ tí wọ́n fi ní dàmọ̀ pé lágbájá ní nọ̀ yìí torí pé kò fẹ́ kéèyàn máa fẹ́rẹ̀ hàn pé mi ló lórí èmi ló lórí ń fẹ́ràn ipò olórí pọ̀ ẹ mọ̀ pé àmì ni fún pé ọkàn rẹ̀ ń ṣàìsàn nínú àwọn ẹ̀sán ọkàn náà tó nídìí ká kí ọ̀rẹ́ ká sóògùn sí tí ì sàn. wàlfàsáàdù filhadbi riyasa kéèyàn di olórí tẹ lórí àwọn èèyàn lórí ilẹ̀ ayé kó máa ṣe alfasaad kó máa commit evils àfa àìmọye ìbàjẹ́ destructions ni wọ́n máa ṣe lọ the living example níbẹ̀ ní nàìjíríà láti nineteen ninety nine up to today from 1990 to today wàláhì ọmọ nàìjíríà wà nínú suffering látàrí gbàgbé láéláé téèyàn á jẹ president from the south west Nigeria for eight years tí wọn ò ní lè repair Lagos to Ibadan express road tí wọ́n ṣe títí Ìbàdàn tó Ìlọrin express road wọ́n ṣe ti for good seven years tẹ̀yìn kó lórí ìjọba ìmí ètò sọdún mẹ́ta ń bẹ òtó kú kò tó lè parí ẹ̀ àfa èèmọ̀ ńlá ni a ti fẹ́ lo ọdún méjìlá tá a ti ń lòjọba fourth republic lọ nàìjíríà ń bàjẹ́ sí kò wà lójú kan náà kò lọ́wájú ọ̀padà ẹ̀yìn ni títì ń bàjẹ́ sí omi ń bàjẹ́ sí iná ń bàjẹ́ sí ètò ẹ̀kọ́ ń bàjẹ́ sí ètò ìwòsàn ń bàjẹ́ sí ètò òṣèlú ń bàjẹ́ sí ètò security àbòlú ń bàjẹ́ sí ètò ètò ìdájọ́ ń bàjẹ́ àsìkò àwọn èsù yìí làwọn adájọ́ di pé judgement tẹ́ ẹ ṣe inú government house ni wọ́n ti wá kọ́ tí òfin ni gbé aláre tó pẹ́ lẹ́bi ní ọ̀dàre ní ọ̀dàláre inú àsìdọ́bà yìí lọ́lọ́pàá ti àrẹ́ẹ̀sì ọ̀daràn tí ò ní mú dé station ti fóun kọ́ ẹ̀ dé pé dp àbí inspector general of police àbí commissioner of police ẹni tẹ́ mú ọmọ wa ni kò gbọ́dọ̀ sàtìmọ́lé tọ́ba sàn ọlọ́pàá yẹn uniform ọkọ̀ kúrò lọ́rùn ẹ̀ nàìjíríà yìí ni àfa nàìjíríà yìí lásìkò ìjọba burúkú yìí lèmi àjẹ ọba létí ń bẹ lára àwọn èèyàn táàbọ̀ ọwọ́ wọn nínú owó àràbárí bíi owó tọ́lápọ̀ ọ̀gbọ́dọ̀ ṣe ẹ̀ǹkwárì rẹ̀ tí wọn ọ̀gbọ́dọ̀ àrẹ́sì ẹ̀ tí wọn ọ̀gbọ́dọ̀ gbé. wal fasadu fil ardi tí bàjẹ́ ọmọ lọ lórí rẹ̀ ayé pẹ̀lú rọrùn tí constitution mọ̀ dáàbò bò àmì káwọn ọkàn àwọn èèyàn ń ṣàìsàn nù àbá àwọn ọkàn ti ń ṣàìsàn oníkàmọ́sí bàjẹ́ ló lè ayé mahuwa madatu hilaki wa atabihi àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí àwọn nìrin iṣẹ́ fún ìparun ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹni tí ó bá parẹ́ àwọn tí ó wà lára ẹ̀ nu àwọn àìsàn tí ó mọ̀ sọ̀kan rẹ̀ nu tí ìdẹ́nà ìparẹ́ ẹ̀nà ìparun lọ́dọ̀ ọlọ́run wal ọkàn alákọ̀ọ́kọ́ ta kọ́kọ́ sọ̀rọ̀ rẹ̀ ọkàn mọ́kùbìtàn láyìnà ọkàn àkọ́kọ́ ọkàn alikọ́lùbù salim ọkàn mọ́kùbìtàn ọkàn tó yẹ pé kọ́ọ́dì ọ̀lẹ́ nítorí ẹ̀ ti ń tẹ̀lé bá fọlọ́ mọ́tàwá bẹ́ẹ̀ lè láì subhana ẹ̀ ti ń gbàfà fọlọ́ ńtọ́lá rẹ̀ ga òun lọ́rọ̀ kan náà wà sáni yáa bẹ súnmọ́ ọkàn kejì òun ti gbẹ́ ó ti dòkú igi ti gbẹ ó ti kú ká lọ gé ká fi dáná lóko òun lọ kà kejì alikọlùbù máa ń ṣe tó nà ọ̀kẹ́lẹ́ kẹta òun lọ kọtẹ́ pé màrídọ́n ọ̀kà aláìsàn imma ila salamati adna wa imma ila ila atọ́bi adina inú kọjá kó súnmọ́ ọ̀nà ọ̀la kọ̀dẹ̀ntì ọ̀la kọ́ padà síbi dáadáa kó fà ìdálẹ̀ gbogbo ntàkàlẹ̀ kan pátá ti ń sẹ́sàn ọkàn yóò gbé jùlẹ̀ yóò padà síbi dáadáa opposite yóò padà bẹ́ẹ̀ yóò àlà tàbí kó fà síbi àlà àtọ̀ ìparun ìlàkùn ní àkọ́bà àtọ̀bà bimana alaka kó padà síbi ìparun àwọn tá a sọ kẹ́pẹ́ ni yóò máa ṣe kó a lọ parẹ́ lọ́dọ̀ ọlọ́run ìkanu méjèèjì ni Uzaifa bunu Yaman radiyallahu an sàbí àníbi sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ pàtàkì ó ní kọ́lá rọ̀ sùrọ̀ ọ̀sọ̀làm turadul fitanu ala al-qulubi turadul fitanu ala al-qulubi anabi sallallahu alayhi wa sallam ó ní turadul fitanu àwọn fìtínà fìtínà fìtínà àdánwò àdánwò ìṣòro ìṣòro wọ́n máa darí ẹ̀ síbi àwọn ọkàn wọ́n máa sẹ́rẹ̀ síbi ọkàn wọ́n máa sẹ́rẹ̀ síbi àwọn ọkàn kàárọ̀ di haseri ọ̀dàn ọ̀dà gẹ́gẹ́ bí àdánwò ṣe máa ń ṣẹlẹ̀ sí ẹni ní okùn kan lẹ́yìn okùn kan lẹ́yìn taba tẹ báyìí táwọn ọmọ kékeré bá kí okùn ẹni taba fà báyìí wọ́n yọ tẹ́ẹ́rẹ́ jáde wọ́n rún yàn lẹ̀ ẹni o kí ni ń sí i ń bàjẹ́ lọ táwọn kaba tó bá bẹ ẹni ní ìṣá yìí tó tó fọ yọ mẹ́ẹ̀ nígbà bẹ́ẹ̀ làdánwò sì máa bọ ọ̀kan kọ́ ọ̀kan bí ṣe bá ẹni o. fàáyò kọ́lbin òṣèré bàhà nókè tàtìfé nàkìtàtò sàwùdà èyíkéyìí ọkàn tẹ́ bá fún ní àdánwò mu tó sì gbà mu àákẹ́ ìkíkan dúdú kan sínú ọkàn náà èyíkéyìí inú àìsàn ọkàn tá a kálẹ̀ lẹ́ẹ̀kan tọ́bẹ̀ ilé tí ọ̀dọ̀ ẹnìkan jáde pẹ́rẹ́ báyìí yóò fa black spot kan sínú ọkàn rẹ̀ ọkàn ó dúdú wá ní tíntínní yóò dúdú ẹ máa gbọ́n tí wí dáadáa o àníbi ọ̀sọ́lá mi ń sọ̀rọ̀ ọ̀gá wa gan ni o ò ní sọ̀rọ̀ lọ́wọ́ yìí. wàáyé kọ́lbílì àǹkárọ̀ ha èyíkéyìí ọkàn tó bá kọ àyídá táyìdá bá sẹ́ni wá bá tí fìtí náà bá dé tó bá kọ̀ tí ọgbà ọ̀dọ̀ nókìtà fi nàkìtà tó ń bẹ ìdọ̀ àákan èké ká funfun àkàsára ọkàn yẹn nítorí pé ọkọ nǹkan tó jẹ aburú kò jẹ ojókòó sọ́dọ̀ ọkàn rẹ̀ ẹ mọ̀ gbọ́n tí wí dáadáa lọ dáadáa lọ o ó ní hata ta'uda kulubu ila qalbayni tọkàn fi apàdà síbi ìkànnù ọkàn méjì qalba aswada muribadan ọkàn kan aswada muribadan ọkàn kan tó ti dúdú kẹlẹkẹlẹ bí ṣe ń ṣe kéta bí ṣe ń ṣe gbéraga bí ṣe ń jọrọ ẹ lójú bí ṣe ń kọtọ lọ́hùn bí ṣe ń fẹ́ràn nǹkan mi yàtọ̀ bí ṣe ń ṣàgbéyẹlé orí sọ́dọ̀ nǹkan mi yàtọ̀ bí ṣe ń bẹ̀rù nǹkan mi yàtọ̀ sọlọ́hún bí nǹkan kọ̀ọ̀kan bí ṣe ń ṣe lọ́hún ni wọ́n mọ̀ kán èké kan dúdú sára ọkàn tí èdè àsìkò kan tọ́ka èdè kọ́lbà aswada moribada yóò di ọkàn tó dúdú kẹlẹkẹlẹ bí aró tí ò ní síbi kan bẹ̀ tí ó lálàáfíà mọ́ ọ̀parẹ́ nù àkọ́kọ́ nù àwọn tàbí bẹ́ẹ̀ kọ́ ó tójú rẹ̀ ó ní láyárí fún màrúfán wala yunkir munkaro irú ọkà bẹ́ẹ̀ kò ní ma ma'ruf kò ní ma ti jẹ́ dáadáa mọ́láyé wala yunkir munkara kò sì ní nǹkan tí ọ̀dà kan tí ó sọ pé ilé ọ̀dà kì í sọ mọ́láyé ntí ọ̀dà nǹkan ni tọ́da lọ́dọ̀ ẹ̀ ntọ́ da là ìdá irú ẹ̀ ní sàmù nàìjíríà lọ́wọ́ yìí pẹ́pẹ́ kárìnrìn aṣẹ́wó káyọ̀ dé tayọ̀ yẹn ta káyọ̀ gbáyà ta káyọ̀ dodo ta òní tọ́da lójú wọn báyìí ẹni tí ń rìnrìn wèrè ìrìn ẹni tó rí ẹ̀ dàrú ọmọ bú ọmọ jáànámà tó a pàdé obìnrin kan tó ń wá lo ìbòrí tó lo hijab yóò tún a máa wò pé irú àdàdà wa lélẹ̀ ní this modern age oníbàjẹ́ ń wo ẹni rẹ níwò wèrè asẹ́wé ìtẹ́sùn hàn pé ọkàn rẹ̀ ti kú ó ti dúdú tẹ́yẹ́yẹ́ dáadáa kan ò jẹ́ dáadáa mọ́ lọ́dọ̀ ẹ̀ àìdáa ni dáadáa ìtẹ́sùn hàn dáhùn mọ́ náà illa ma ushriba min hawa bí n tó mu nífẹ̀ẹ́ nu tá à ń fọ́ mu bá ṣe bó ṣe mú tó bẹ́ẹ̀ ni ó ṣe parẹ́ tó wà kọ́lbùn abiyadu ọkàn kejì lọ́kàn tó funfun kẹ́ni wẹ́n dáadáa ti ń ṣe ìmọ̀ọ̀kan rẹ̀ dáadáa ti ń ṣe ìmọ̀ọ̀kan rẹ̀ dáadáa ti ń ṣe ìmọ̀ọ̀kan rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ìmọ̀ọ̀kan rẹ̀ ìkíláṣọ rẹ̀ ìmọ̀ọ̀kan rẹ̀ tàwákùlù rẹ̀ ìmọ̀ọ̀kan rẹ̀ àròjá rẹ̀ ìmọ̀ọ̀kan rẹ̀ kọ́ọ̀fù rẹ̀ ìmọ̀ọ̀kan rẹ̀ tààbùdù rẹ̀ ìmọ̀kan rẹ̀ bí ṣe ń ṣe tọ́lọ̀ ń fẹ́hun bẹ́ẹ̀ lọ́kàn ṣe máa lọ́n tiẹ̀ falata duruhu fitnaton nítorí ọmọ bọ̀ ní fitina ládàáwò tí ó dọ́dọ̀ tiẹ̀ tí ó àfẹ́tẹ̀ ò sí nǹkan burúkú kan tọ̀rọ̀ dọ̀ jókòó lọ́dọ̀ tiẹ̀ ma máa dá mọ́tí sàmà wá tó wà láàrin ní gbogbo ọjọ́ tí sàmà bá ń bẹ tílẹ̀ bá ń bẹ nǹkan burúkú kan ní lọ́dọ̀ tiẹ̀ kò ní jókòó sínú ọkàn yẹn ha ọlọ́run sọ kí mi àtẹ̀yìn dàbẹ́ hadisi sahih muslim nù hadisi one hundred and forty four nínú sahih muslim ò lélẹ̀ yàn ni. àwọn kàtí ń ṣàìsàn tá n bá lọ àwọn àìsàn tí ń ṣe nù díẹ̀ nù ẹ̀ lásán nígbà ọlọ́ọ̀tọ́ la rẹ̀ gá ń sọ̀rọ̀ àwọn mùnàfẹ́kẹ́ nínú alukur'anul karim ọlọ́ni fi qulubihim maradun fazadahumullahu maradun ọlọ́ni àwọn mùnàfẹ́kẹ́ fi qulubihim maradun ọlọ́run nínú ọkàn wọn àìsàn wà ń bẹ àìsàn ń bẹ nínú ọkàn wọn àìsàn tí mẹ́ńbẹ̀ tẹ́lẹ̀ zadahumullahu marada ọlọ́run kan sàdékọ́ àìsàn rẹ ni àìsàn kí ni mẹ́lẹ́ ọkàn wọn tẹ́lẹ̀ aṣáko wàrọ́ì iye méjì nípa ọlọ́run ọlọ́run bẹ àbí òsì wọ́n ń ṣe méjì rẹ̀ àlùjáná wà àbí òsì wọ́n ń ṣe méjì lórí ẹ̀ iná ń bẹ àbí òsì wọ́n ń ṣe méjì lórí ẹ̀ kọ́dà gbàgbé wọn sọ yìí pé ẹ̀ńtáyé bá ti yẹ lọ́wọ́ yẹ wọn á ní kò sálùjáná kankan kọjá ẹ̀ ń bá gbádùn láyé ti wà lálùjáná kò sì sínú kankan kọjá ẹ̀ ń bá ń jí àlàyé tí ò ní jẹ tí ò ní mu ó ti wà nínú ọ̀nà. àfa fi kulubihim maradun fazadahumullahu marada ọlọ́run tó sọ̀rọ̀ mí ilé o kí ló wí tẹ̀lé fọláwọn. ìyá ẹlẹ́tẹ̀ ilé lọ́ọ́ jẹ̀sán lórí nǹkan ṣe tí ọ̀dà. suratu Baqara nù Quran chapter two aya ẹlẹ́ẹ̀kẹwàá verse ten verse ten kálí mọ́ àìsàn tí máa ń ṣèyàn ọlọ́ni yá ni sáà nàbí làásùrù ká hadimina nìsà ìní takọ̀ ètò nà ìní takọ̀ ètò nà fàlàtà dọ́nà bìlì kọ́ọ̀lì fàyẹ́tù alẹ́dẹ̀ fi kọ́lbì mọ́rọ̀ yá ni sáà nàbí ẹ̀yin yà wá àdébí sọ̀rọ̀ sọ̀rọ̀ làásùrù ká hadimina nìsà ẹ̀ dàbí ẹni kẹ́ni gbogbo obìnrin tó kù láyé lẹ́yìn ẹ̀ ṣe nǹkan kan gbogbo obìnrin tó kù láyé pẹ̀lú májàmẹ́yọ̀ kan ẹ̀yìn ńlọlọ́run gbé wá èní takọ ètò nà tẹ bá ń payà ọlọ́run lẹ yàtọ̀ tó a sísí bẹ̀rù ọlọ́run lọ́dọ̀ yín kò sí yàtọ̀ láàrin yàtí gbogbo obìnrin tó kù láyé ẹjẹ yà wá àdébí ọ̀sán yín di bàbàrà àfi kí takọ aláìwá lọ́dọ̀ yín èní takọ ètò nà if if you fear Allah if conditional statement tẹ bá ní takọ aláìní o lẹ yàtọ̀ o ìyàwó lutu náà ni ọwọ́ o ìyàwó fìrà náà sì lọ sálùjẹ náà fìrà náà lọ́nu náà ìyàwó lútù lọ inú ọ̀nà ìyàwó fìrà náà tó ike fèrè inú àlùjẹ náà nítorí takwala tí ń bẹ fún ìyàwó fìrà náà tí ò sí lọ́dọ̀ ọkọ yẹn nítorí takwala yẹn tí ń fún lútù aleyhi salam tí ò sí lọ́dọ̀ ìyàwó lútù. falatakhdọ́nà bil qawl ẹ má dín ohun o níbi àwọn ọkùnrin bá wà ẹ̀yin obìnrin yìí o ẹ̀yin tí mò ń bá wí ẹ má dín ohun o tí wọ́n lè ṣe àṣẹ fún gbogbo obìnrin tó kù láì tó agbọ́ lọ́hùn gbọ́ ẹ gbọ́dọ̀ wà láàrin ọkùnrin kẹ máa dín tómi máa lo ohun obìnrin rẹ̀ tí wọ́n fà kí gbogbo ojú apàdà sára rẹ̀ má dán wò láàrin bí àwọn ọkùnrin bá wà àwọn obìnrin tó wá jẹ́ múmìnì o tẹ́pẹ́ tó tọ́lọ́ bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run fọyẹ́tìmá lẹ́dẹ̀ẹ́fẹ́ kọ́lbì mọ́rọ̀dọ̀n kí ẹ wọ́n lọ́n ṣe gbé wá àìsàn ọkàn ni máa fa kó bí olóbìnrin wọ́n yàn <laughs> ẹ wọ́n lọ́n ṣe gbé wá àìsàn náà fà ṣáwà nù mọ́rọ́dù ṣáwà àìsàn ojú kòkòrò suratul hazabu nù ká lọ ké fúnra wáyà thirty two Quran chapter thirty three verse thirty two ọlọ́ọ̀ni làyín lámìyàn táhìl munafiqun. والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا سورة الأحزاب آية 60 قرآن 33 60 لئن لم ينتهي المنافقون táwọn mọ̀nàfíkẹ́ ọba jáwọ́ ibi ìbàjẹ́ tán ń ṣe wàlẹ́dí náà fi kò lóbi mọ̀rọ̀dùn àtàwọn táyẹ̀sán ń ṣe wọ́n nínú ọkàn táyẹ̀sán ń bẹ nínú ọkàn wọn ó tún bẹ́ẹ̀ sàn kàn wá wàlúmọ́rìjìfónà fil Madina àtàwọn máa ta àwọn gaigai nínú ìlú Madina al-Munawwara tí wọn bá jáwọn bí ìbàjẹ́ tán ṣe lanogori yanni ka bihim á dẹ̀rí àníbi sọ̀rọ̀ sọ́rọ̀ sí wọn tá a ní o sigun fún wa thumma la yujawirunaka fiha illa qalila n ò ní lọ́bọ̀ gbé Madina funfun gbà díẹ̀ ntí ó kúra yóò kúra yìí ntí ó sálọ̀bọ̀ mi ó sálọ̀bọ̀ mi nígbà tí ilẹ̀ bá fún wa ọlọ́run já mọ̀ pé àìsàn bẹ nínú ọkàn Quran thirty three no verse sixty. wàmílẹ̀ amúrọ́dìrì kùlù wàlìjáàlú lára àwọn àìsàn tí ń ṣe ọkàn ní kéèyàn wà nínú àìmọ̀kan ignorance ẹ̀yin tí ọ̀dọ́ lọ́wọ́ mọ̀kìlọ́ àmà ẹ̀yin tí ọ̀dá ìsàmù mọ̀kìlọ́ mà ẹ̀yin tí ọ̀mọ̀ àníbí Muhammad sallallahu alaihi wasallam kìlọ́ ẹ tí ọmọ dáadáa lùkẹ́ àmà lórí ayé kí lọ́mọ òun lọ̀gá olódò ayé ìbàjẹ́ professor yunifásitì ọ̀gá òpè ayé nù kọ̀dọ̀ ọlọ́run tó dà mọ́ kọ̀dẹ́ sin ọlọ́run mọ́ kọ̀dá nàbí rẹ̀ mọ́ sallallahu alaihi wasallam wọn alọ́jọ̀gbọ́n ni òun lórí òmùgọ̀ àlìjáàlù ọjẹ́ kan nínú àìsàn láti ń ṣèyàn tá à ń torí ẹ sọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta ìfáwà mùsùlùmí kákò níbi jahalu anil islam we too ignorant of islam we are too much ignorant of islam asala ìmọ̀ islam pàápàá àìmọ̀ islam ó sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn di moritadu àwọn yẹn kó mọ̀ di kèfèrí tààrẹ náà tí ọmọ islam tí ó ṣẹ̀sìn mí lẹ́yìn islam tó ti mọ̀ pé parun ni gbogbo ẹ̀sìn tó kù ìranù bá ń sá ni kì í ṣẹ̀sìn ẹgbẹ́ lásán association court ni kí ni ẹ wà lọ́wẹ̀ ntí olórí tí ò nídìí ntọ́lọ́hún pè lẹ́sìn tí ò ní gbà kí lèyìn wà lọ́bẹ̀ sùwọ́tò dá ìmọ̀ àwọn yòó kò nínú Islam tó jọjọ́ ọ̀nà tọ́lọ́hún òjò ọ̀nà àlùjànnà wọ́n lọ kó sínú ẹ̀sìn mi tó jọjọ́ ọ̀nà iná òjò ọ̀nà parun. lára ìsàn burúkú tí máa ṣe ọkàn tó ní ìdíkàwé oògùn fún ọ̀la ìmọ̀kánwà wá ṣokòk lára ẹ̀ kéèyàn máa ṣe èméjì nípa àwọn nǹkan tọ́lọ́hún sọ ọlọ́ọ̀lọ́hún بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب لو قري ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بالغيب الله من الغيب Allah subhanahu wa ta'ala nínú ghaibu ló wà la yarahu ahadun tẹ́nìkan kan ò lè rí ibi táwa yìí kì í sáyé yìí ó rí baba dádùn kí a máa tá a bá dé mọ́mìnì lọ́hùn tá a bá gbé mọ́ni kó láyé tá a jẹ́ kú mùsùlùmí mọ́mìnì àárọ̀ lọ́la jẹ́ ọ̀dàjọ́ la tudrikul absaru wa huwa yudrikul absara wa huwa al-latiful khabir inú suratul an'am Quran chapter six ayah one oh two ọlọ́run ní láàtò dínkù láàbì sọ ọlọ́run lójú kankan ò lè rí mi fi dúnìyà nílé ayé láyé wọ́n wà yóò dínkù láàbì sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run rí gbogbo ẹ̀dá bí wọ́n á rí wọ́n wà àwọn kan ṣe méjì sí pọ́lọ́mù àbí òsì tí iye méjì máa bẹ fún yẹn pa pọ́lọ́mù àbí òsì èyẹ ti ọkàn rẹ̀ ń ṣàìsàn àfa ọkàn ti ń ṣàìsàn lọkùnkùn tọ́ba ní ọ̀sán lọ́run ta ló dá sámà mẹ́lókè orí rẹ̀ àfa àjànú àjàlánu tí ò lóko kankan tí ò lẹ́nu àlà tí ò níbi tó pin sí ta ló dá orílẹ̀-èdè wo ló ṣe president wo ní bẹ láyé tó lè ṣe ipa kọ́ńtù wo lọ́ka lórí ilẹ̀ ayé super power wo ní bẹ tó lè ṣe wẹ́ẹ̀ ibo lẹ ti rí lórí ilẹ̀ ayé rí lamẹ́ríkà ni àbí britain germany ni àbí russia canada ni àbí france australia ni àbí new zealand ibo lẹ ti rí lórí ilẹ̀ ayé ibi táwọn kan ti rí páànù kan tí ò ní òpó tó gbé dúró tí ò ní pílà ẹni tó ju gbogbo ẹ̀dá lọ ó gbé kinní kan dúró sókè orí wa yìí òun náà kàn ó arabali bí kò ní bẹ̀rẹ̀ kò lópin tá a tọ̀ rí kò sí lóko kankan tó gbé dúró ọlọ́lọ́ ò sí ta ló ṣe yun ìtọ́ ń tà lórí rẹ̀ mẹ́lẹ̀ tó ń torí ẹ̀ mẹ́lẹ̀ tó ń rìn yìí lọ yìí tọkọ rìn lórí ẹ̀ sí tẹ́ni lórí ẹ̀ tí balùwẹ̀ bá lórí ẹ̀ yìí ta ló dáa wọ́n jáde fún wa wà lọ bí tọ́ba fẹ́ wà lọ United States of America lè fẹ́ wá sí ni àbí Great Britain Ireland lè fẹ́ wá sí ni àbí Ghana àbí South Africa àbí Egypt àbí Saudi Arabia níbo ló ń tọ̀ wá ẹ̀kọ́ da ẹ̀ lè rí láyé òun àfa atẹ́kùn ní fẹ́ yìí o ibo ní ti ń fẹ́ wá ibo ní ń lọ ta lọ́mọ ta ló sọ ni atẹ́kùn ti ń fẹ́ wá ibo ní storage yẹ ibo ní storage yẹ ibo ní tún lọ ń gbọ̀bà tún fẹ́ tán tọkọjá lára èmi àtẹ̀yìn ibo ní lọ ẹ wá fún ọjà ẹ wá jáde àgbàdo lẹ gbìn yìí o òun ni ọ̀gá tó kó oko tẹ ẹ pakẹ́ tó gbìn yìí ní kókó ti ga ju àgbàdo lọ yìí ẹsẹ̀ tó máa ru ni nígbà tí a bẹ̀ kéré àgbàdo kókó bí o ti tún ga àgbàdo lọ́rùn ta ni wúlé yìí ó jáde lẹ́yìn kọ́lẹ̀ ságbẹ̀ igi ìrókò ta ni igi apá ta ni ń lọ dáhùn ẹja tí ń bẹ́ ní odò ta ní ń bọ òkú ẹran òkú adìẹ fún fish pond tí ẹja tẹ̀ kó nú ẹ̀ ó ní ojú apá mi lọ tó rí tọ́sìn ìkan lọ́lọ́run dá sínú odò tẹ́lẹ̀ kakọ̀ gbóúnjẹ lọ báyìí táwọn bóúnjẹ ṣe ń débẹ̀ ló tóbi ju èmi ìyẹn lọ yìí tani ṣe yan ọjà rẹ jáde ẹni bá ń ṣe ìrètí kọ́lọ́ọ̀mù àbí òsì àfa ọkàn rẹ̀ ń níbo ni ó kù sí láti mà yóò kù lọ́kàn òkú ni àbí ó padà sáláyè láti lè sọ. ẹ rí àwọn àìsàn tí máa ṣe ọkàn àwọn àìsàn yóò lè kúò lára ọkàn illa bil adwiyati al-imaniya àwọn àìsàn tí ń sọkàn oògùn tó lè kí ọ̀rẹ́ ò kọjá ogun alìmọ̀níyà nàbàwìyà àfà ogun ìmọ̀ni tọ́lá tọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run lóògùn fáyọkàn tí bá ń ṣàìsàn tọ́kà bá ń ṣàìsàn ogun rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà ìmọ̀nù billah wa bi rasulihi ọlọ́ni amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikati wa kutubi wa rusuli mẹ́rin nu nínú òkò imani kullun amana billahi ìgbàgbọ́ náà ọlọ́run wa malaikatihi ìgbàgbọ́ náà àmàlẹ́kà rẹ̀ wa kutubihi àwọn tírà rẹ̀ wa rusuli àtàwọn òjíṣẹ́ mẹ́rin nu nínú imani òkò mẹ́fà tó gbé ìgbàgbọ́ dúró mẹ́rin nu Quran chapter two verse two hundred and eighty-five. àfa nínú Quran chapter two yìí kan náà verse one and seventy-seven laysa al-birru an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib walakinna al-birra man amana billahi wal-yawmi al-akhiri kí ló wí tẹ̀lé wal-malaikati wal-kitabi wan-nabiyyin márùn ni márùn lọ́sọ̀mẹ̀ ọ̀nà mẹ́fà ó tún fi kàn án lẹ̀ Quran two verse one seventy seven kì í sòpin ìgbàgbọ́ ni kẹ́ ẹ kọjú sí yòòrùn àbí wọ̀ọ̀rùn sùmọ́ ti ṣe dáadáa lọ́dọ̀ mi òun ni kẹ́ ẹ ń bá gbọ́ ẹ̀mí Ọlọ́run bá gbọ́ wal yawmil akhir àtijọ́ kẹ́yìn wal malaika àti àwọn màláíkà wal kitabi àtàwọn tí a tó ń sọ̀kalẹ̀ wal nabiyyin àtàwọn ànábì mi ó di márùn ó kù kan. nínú Quran chapter eighty seven verses one to three ọlọ́ni sẹ́bẹ̀ sùmọ̀rọ̀ bẹ́kálẹ̀ àlà alẹ́dẹ̀ kọ́lákọ̀ fasáwà wàlẹ́dẹ̀ kọ́dọ̀rà fàádà fasirinu wàlẹ́dẹ̀ kọ́dàrà fàádà kọ́dàrà yọkọ́dìrú tẹ̀fẹ̀dìrà ọba tó pé bubu tó sì tún tọ́yìn lọ síbi pé bubu ẹ̀ ọkọ̀ kádà lórí ẹ̀dá ètò àǹdarí ẹ̀ lọ síbi téyìn sí déédéé kádàrà wọn. nínú suratul qamar suratul qamari iqtarabatu sa'a iqtarabati sa'atu wanshaqqal qamar Quran chapter fifty four nù verse forty six rẹ̀ nígbà tó lọ ń sọ̀rọ̀ kádàrà oní ọlọ́ni ìnákùlà ṣẹ́yìn kọlákìnáhù bí kọ́dàr verse forty seven wàmà amruna illa wahidatun kalam'in bil basar inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátá mo dá pẹ̀lú pẹ̀lúgbò wa ma amruna àṣà wọn náà jẹ́ nǹkan kan kọjá illa wahida kọjá ẹ̀kan so òun ìpàṣẹ lẹ́ẹ̀mejì kí nǹkan tó ṣẹ bó ma ti ní kí nǹkan orí yóò rí lẹ́ẹ̀kan so tó ma ti wí kan wo nǹkan kó sì dájú tí n bá ti sọ pé kí nǹkan orí bá kàmáyé láàrin ká dijú ká yà nǹkan ti ṣẹ kọ kò tó sẹ́kọ̀ndì kan. Hmm. olóyè ẹ ṣeun tá a bá fẹ́ tọ́jú ọkàn tí ń ṣàìsàn ẹ̀yẹ́ wọn ìyá mi alehimanu nabawiya ìgbàgbọ́ òdodo táwọn ànábì Ọlọ́run mú wá ibẹ̀ lóògùn rẹ̀ wà ibẹ̀ lóògùn ẹ̀ wà tọkàn bá ń ṣàìsàn gbogbo tí bá ń sèyàn láìsàn ọkàn díẹ̀ tá ti kà lẹ́yìn àtàwọn tó kù tá a mẹ́nuba tába tí wọ́n oògùn fún ẹ̀sàjà padà sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run báwo dá sí lọ́dọ̀ wọn a lọ wo tí wọ́n wá fi jíṣẹ́ kùránì ń bẹ ńlẹ̀ tí ò yí padà lájọ́ tọ́lọ́ ti sọ̀kalẹ̀ táyé parẹ́ tọwọ́kọ́ wò ní wọ̀ tẹ́nìkan ò ní rí yí padà tí ò sí rí kò sí páàrí fíwù rẹ̀ kò sí edition kankan fún pé ẹ́díìtì ẹ̀ old edition new edition standard edition revised edition ìwé mi nù kì ṣe kùránì inna nahanu nazanna zikirọ wa inna lahu la hafiduna ọlọ́run láwa la sọ quran kalẹ̀ àwa tá a sọ nǹkan wa kalẹ̀ la ń sọ nǹkan wa we are protecting it kò ní yí padà bá a sọ kalẹ̀ oorun lẹ́yìn oògùn nu lọ́lọ́ yìí sọ pé nínú sọ́tò tàwọ́bà quran chapter nine sọ́tò tàwọ́bà verse fourteen rẹ̀ nínú àwọn àyà mẹ́fà nínú quran tó jẹ́ àyà tó ṣèfà àyà ìwòsàn ìkànnì làáyà wọn. ويقسيهم وينصركم عليهم ويصفي صدور قوم مؤمنين